nǹkan tó wà ń bẹ̀ ni pé àwọn tó kó wa pọ̀ wọ́n kó wa pọ̀ fún àǹfààní tiwa hmm. kì í ṣe torí pé kó bá dáa fún àwọn èèyàn dúdú tó wà ní nàìjíríà kó bá dáa fún yorùbá kó dáa fún ìgbò kó dáa fún ìjọ kó dáa fún fúlàní kó dáa fún tíì rárá o àwọn kó jọ fún àǹfààní tara wọn láti ṣòwò ni ìgbà tán dẹ̀ fẹ́ máa lọ tó di wípé wọn lè dúró mọ́ ká máa ṣèjọba wa mọ́ wọ́n wá ń dọ́gbọ́n sí bá àwọn ṣe máa ṣe tó jẹ́ pé àǹfààní àlùmọ́nù nàìjíríà á sì máa máa bọ́ sí wọn lọ́wọ́ ẹ̀ka tán dẹ̀ gbà wípé ó lè jẹ́ kó bọ́ sí wọn lọ́wọ́ ni wípé kán gbéléwọ̀ àwọn tí ò lágbára láti láti tí ò ní ìmọ̀ tó láti bá wọn jiyàn àwọn tó jẹ́ pé ẹ̀rù ń bà ẹ̀rù àwa yòókù ń bà wọ́n tí wọ́n bá gbèjẹba lé wọn lọ́wọ́ àwọn tí ó ní ilẹ̀ tẹ́lẹ̀ àwọn mm-hmm. British tán ni tán ń ṣèjọba wa tẹ́lẹ̀ wọ́n á lè ráyè tiwọ́ sí ọ̀rọ̀ Nàìjíríà láti bẹ̀. ẹ̀ṣẹ̀ dẹ̀wá rí àwa Yorùbá ẹ̀rù àwa Yorùbá tẹ̀ ń bá àwọn British púpọ̀ púpọ̀ púpọ̀ kí nìdí ẹ̀ torí pé káwọn òyìnbó tó dé àwa ti di ọ̀mọ̀wé rẹpẹtẹ as far as 1860s latin latin university graduates engineers lawyers doctors etc. Eh, eh, nǹkan tó dẹ̀ jẹ́ kó easy bẹ́ẹ̀ ni pé ìlú ńláńlá làwa ń gbé most of us in yorùbá land láti ọdún tó ti pẹ́ káwọn òyìnbó tó wá àwọn èèyàn yòókù ní ní nàìjíríà kò àwọn ò gbèrú ìlú ńláńlá wọ̀nyẹn therefore education ò lè tètè dọ́dọ̀ wọn tí missionary bá wá eh, tó bá fẹ́ lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ nílẹ̀ nàìjíríà á kọ́kọ́ lọ wá inú gbòógì tó dáa fóun á lọ sọ pé bí ìlú àwọn máa dá missionary session wọn sílẹ̀ sí kò rí bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá o adé wà lọ bá ọba ọba nìkan lọ mú ẹ mú yín lọ sílẹ̀ wọ́n mú yín lọ bẹ̀ ẹ̀kọ́ church ẹ̀kọ́ school so kíákíá school ti lọ sí gbogbo eh, ilẹ̀ yorùbá by eighteen sixty as i said àti ń produce university graduates lóríṣiríṣi bàtà àwọn òyìnbó wa máa dé níbi nineteen hundred àwa ti lọ jìnnà education ò tí ì bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà ń gbà wọ́n yẹn ó tún nineteen twenties kí education tó bẹ̀rẹ̀ nílẹ̀ nàìjíríà àwa ti ń produce university graduates as far back as 1860. sixty eighteen newspaper tó ń kọ́kọ́ publish nílẹ̀ nàìjíríà nílẹ̀ áfíríkà abẹ́òkúta ni wọ́n ti publish ẹ̀ ní eighteen bó ṣe ọ̀rọ̀ àwọn òyìnbó wa ń bẹ̀rù wa wípé tá a bá fún àwọn Yorùbá wọ̀nyí láàyè wọn ní jẹ́ ká rí èrè tá a bá wá sí Nàìjíríà àwọn ní jẹ́ ká rí wọ́n gbọ́n jù wọ́n gbọ́n jù àwọn wọ̀nyí ò kì í ṣe regular black people so èdè ẹ̀ nìyẹn nígbà tó wá wá dìgbà tí bàbá wa Awólọ́wọ̀ tó wá bẹ̀rẹ̀ sí pidán pẹ̀lú ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ Eh, eh, eh, industrial estate nkankan <laughs> àwọn òyìnbó wa bẹ̀rù pé ẹ má jẹ́ ká gbé ìjọba léwọ́ àwọn ará bí ẹ jẹ́ ká ṣètò tí ìjọba ò ní fi dọ́wọ́ wọn láéláé nítorí tó ìjọba bá dọ́wọ́ wọn wọ́n á gba nàìjíríà lọ́wọ́ wa àníri tiwa jẹ́ ń bẹ̀ mọ́ o nǹkan tó fa ọ̀rọ̀ tiwa ní nàìjíríà nìyẹn tó ṣe àwa yóò bá nǹkan tó dẹ̀ wà nídìí pé nàìjíríà ò ṣeé ṣe nìyẹn ká ní wọ́n fi sílẹ̀ kó jẹ́ democracy gidi ni tó jẹ́ pé ok ẹ dá party sílẹ̀ ẹni tó bá ti win náà ló máa wọlé tó bá ti wọlé ìbò òun náà ló máa ṣèjọba ká ní wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ni kán fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ bóyá ìbá ṣe ṣe díẹ̀ ṣùgbọ́n pé dandan àwọn kan ló gbọ́dọ̀ ṣe torí kí ìyà má bàa jẹ àwa tá a dá ibi sílẹ̀ iṣẹ́ ọwọ́ wa ni àwa la gbọ́dọ̀ máa jèrè ẹ̀ láéláé àgbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn tó gbọ́n bíi ti yorùbá wọn kan ṣèjọba tán bá ṣèjọba àníírí tiwa ń bẹ̀ mọ́ nǹkan tó da nàìjíríà rú nìyẹn the result is àwa gbéjọba léwọ́ àwọn tí ò lè ṣe tí wọ́n kàwé tí wọ́n dẹ̀ fẹ́ kàwé tó dẹ̀ jẹ́ pé ìbẹ̀rù ìbẹ̀rù làwọn fi ń ṣèjọba Amadu Bello kọ sínú ìwé my life tó tán publish nineteen sixty two pé ìbẹ̀rù àwọn yorùbá àti ìgbò ló ń dominate gbogbo consideration wọn pátápátá nígbà táwọn bá ń ṣèpàdé ní nílẹ̀ àríwá nígbà táwọn bá ń ṣèpàdé ọ̀rọ̀ àwọn tó ń ṣèjọba nílẹ̀ àríwá therefore the answer is àwọn ọmọ wọn lágbára jù wá wọn ṣe but àwọn òyìnbó ti gbé agbára lé wa lọ́wọ́ therefore a gbọ́dọ̀ lo agbára yẹn láti make sure pé a control wọn a gbọ́dọ̀ control wọn a gbọ́dọ̀ subdue wọn that's the answer. That's the, that's the underpinning direction of Nigerian political life. Uh, àwọn sójà ń gbà tán dẹ̀ dé tán dẹ̀ jẹ́ mostly northern soldiers. Àwọn náà wá kúkú wá ṣe wọ́n kúkú wá rẹ̀ ogun régérégé pípé north ló ní agbára kankan. Uh, wọ́n bá tiẹ̀ dẹ̀mọ́ ọmọ fún ọmọ ilẹ̀ Yorùbá àbí ọmọ Eastern region àbí kínní kan sí ìjọba àwọn tó ń ṣèjọba ń bẹ̀ ò lè fún láyè kó ṣèfẹ́nu ẹ̀ nítorí náà làwa bẹ̀ sí kégbe wípé ọ̀rọ̀ sójà ti lọ ẹ ká restructure ẹ jẹ́ ká padà sí region ìjọ́wọ̀n yẹn tí a bá tiẹ̀ padà sí region ìjọ́wọ̀n yẹn ẹ ká ṣètò ìjọba irú eléyìí tó jẹ́ pé region kọ̀ọ̀kan ló ní agbára láti ṣe ìfẹ́ inú ẹ̀ ó lè jẹ́ pé region wọn lè wá yàtọ̀ báyìí ṣùgbọ́n ẹ kan that pattern of relationship between the federal government and the regional government ká restore nǹkan tá à ń pè ní restructuring nìyẹn gbogbo aládé ń pariwo yẹn èmi tí mo bá yín sọ̀rọ̀ yẹ article tí mo kọ lórí ọ̀rọ̀ restructuring is more than one hundred and fifty ah, but àwọn tí agbára wà lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ wípé tá a bá restructure agbára lọ́wọ́ wọn nìyẹn wọn lè gbà láéláé ẹbọ ní bí ọdún bíi mẹ́rin márùn sẹ́yìn àwọn bíi méjì lára wọn bẹ̀rẹ̀ sí lérí wípé rather than accept restructuring we will go to war nígbà yẹn mo kọ article tí mo fi dá wọn lóhùn ṣùgbọ́n eh, òótọ́ tó wà ń bẹ̀ ni wípé agbára wà lọ́wọ́ wọn o tí bá ní wọn fẹ́ restructuring kò sí nǹkan tá a lè ṣe o àwọn eh, ni minority o àwa tá à ń fẹ́ eh, restructuring ní majority Nàìjíríà o Our south west south east south south middle belt apọ̀jù ní north west lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tó wà ní democracy ni wípé dídá tó wà ní democracy ni wípé tí majority bá níbi báyìí là ń lọ minority náà lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ làwọn fẹ́ ṣùgbọ́n tó bá yá wọn tẹ̀lé àwọn tí ó jẹ́ majority ṣùgbọ́n ti Nàìjíríà minority ni wọn ò gbà àwọn ò lọ kò sí nǹkan tá a lè ṣe democracy collapses at that point. The power of, of, the, of democracy collapses if the minority insists that we are not going to follow the majority. And so that is the way it is. eléyìí tó tiẹ̀ dẹ̀ tún wá burú jù bẹ̀ báyìí ni pé bá a tiẹ̀ dẹ̀ ṣe restructuring kò kájú awọ ò kájú ìlú mọ́ awọ restructuring ò kájú ìlú ẹ̀yà tó ń jẹ wá mọ́ nítorí àwọn àwọn eh, látòkè ọya tápè ní Arewa àwọn Fúlàní wọ́n ti látọdún karùnún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí attack ilẹ̀ wa tó ń invade ilẹ̀ wa tó ń lérí pé àwọn máa lé wa kúrò we shall kill maim destroy and uh, turn Nigeria to the great uh, to the greatest bloodbath on the African continent we shall banish you from your land and if we cannot banish you we shall exterminate you and things like that. Uh, <laughs> uh, why. Nigeria jọ ni wá o a lè sọ pé kán má wá sílẹ̀ wa o as long as we are together in the same country ah, lè sọ pé kán má wá so go nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí á sì máa shell. Then you got about bá restructuring tán ìdí ẹ̀ nìyẹn tí àwa kan fi wá ronú sí pé ah, ẹ wò ó àwa ò kì í ṣèlú àwa ò kì í ṣẹ̀yà kékeré ṣé dandan la gbọ́dọ̀ jókòó sínú ìyà yìí ẹ kú kalẹ̀ o ṣé dandan làwa Yorùbá gbọ́dọ̀ jókòó sínú ìyà yìí èmi tí mo jẹ́ bàbá yín àwọn ọmọ kéékèèké yín wọ́n wá wọ́ bá mi wọ́n mo mm, agree pẹ̀lú wọn náà ò bọ̀tà arúgbó kì í ṣe líle ṣùgbọ́n gbà tí wọ́n jẹ́ kí n sinmi tí wọ́n jẹ́ kí n gbádùn èmi náà wá wọ́n ok ok èmi ni mo bí yín tó bá jẹ́ nǹkan tí ẹ̀ ń wá nǹkan tí èmi náà ń wá nìyẹn mo arúgbó kan arúgbó fẹ́ máa sọ́ni ṣùgbọ́n gbà tẹ́ dẹ̀ tí nǹkan tẹ́ ẹ̀ ń wá nìyẹn nǹkan tí èmi náà ń wá nìyẹn èmi náà mo dẹ̀ wá ń sọ fún wọn wípé ẹ lè sọ pé nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ nìyẹn òfin ìjọba òmùyàn láti sọ you are free to say you, uh, you want self determination for your people there is no law in the world that banish that bans you from saying that you can organize for it the only thing is that we must not use violence so ni àwọn ọmọ wa àwọn ọmọ wa bẹ̀ sí sọ pé à ń fẹ́ self determination ti ẹ̀yà tiwa Yorùbá o and we want to achieve it with, uh, in a law abiding and peaceful manner. And we believe that we have the intellectual and other capacities to get it done. So ibi tí ọ̀rọ̀ náà wá délé ní nìyẹn. Eh, kì í ṣe gbogbo Yorùbá ló sì gbà yẹn o a gbọ́dọ̀ sòótọ́ kì í ṣe gbogbo Yorùbá ló ti gbà yan ọ̀pọ̀lọpọ̀ sì ń bẹ̀rù pé tàbá sọ treason wọ́n máa mú wa civil war kankan and so on but àwa tá à ń sọ èrò tó dẹ̀ ń sọ ó ń pọ̀ sí lójoojúmọ́ o èrò tó ń sọ ń pọ̀ sí lójoojúmọ́ ibi tí a wà lénìí nìyẹn. ẹ ṣe